táwọn ń ṣe western region pé èkó làwọn wà tó yẹ pé ìṣàgámù náà ti wá oko ẹ̀dú náà pè ní ìkòròdú oko ẹ̀dú ibi tó ti ń já ẹ̀fọ́ oko ẹ̀dú tó ní south west mọ́ tó yẹ pé ẹ̀fẹ́ clawood wà ń bẹ̀ gbogbo scholarship àwọn olówó ni ọba àwọn bàbá wọn bá wọn fi dè yìí. ààrẹ o ọ̀dọ̀dọ̀ ẹnu rẹ ayé òye. àwọn ẹlòmíì àwọn àwọn pé àwọn ẹlòmíì àwọn àwọn pé ẹ tó bá tẹ̀ pín tó bá tẹ̀ gbọ́dọ̀ àìsàn tó bá tẹ̀ gbọ́dọ̀ pé èkó máa wà ń bẹ̀ tó fẹ́ kó mo dùbò àbọ̀tì ẹ̀yìn àbúrò pé gbogbo àwọn àwòrán ìyá àgbà fún ẹ báwọn ṣe Yorùbá àbúrò pé gbòòrò àgbà fún ẹ báwọn ṣe Yorùbá àbẹ́ ẹ̀fẹ́ àgbà fún ẹ báwọn ṣe Yorùbá. ẹ̀yin bẹ́ẹ̀ pé àwọn tó ń kílẹ̀mù yìí létí ọ̀sán gbogbo ilẹ̀ wọn ni yìí kò ti rà tán yìí kò ti bù wọ́n mọ́lẹ̀ tán o. ẹlòmíì bá ti ṣe òṣèlú tán á ṣe òṣèlú tó á gbàgbé alájọbí wọ́n ní òṣèlú á lọ. so ẹ jẹ́ káwa ṣe tiwa lásìkò tiwa bá àtẹ ní agbára òṣèlú lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká ṣe tiwa fún ilẹ̀ Odùduwà ẹ jẹ́ ká ṣe fún ilẹ̀ Odùduwà dábàá ọ̀lọ́wà fífa yóò kẹ́ máa wò ó ibi tá ẹ wà yóò ọ́fíìsì kan lọ́wọ́ rà bẹ́ẹ̀ tó bá yá o tá a bá ti parí hall yẹn tán the top floor is offices offices ọ́fíìsì àwọn àmẹ́ offices southwest security stakeholder àwọn àmẹ́ offices OPU àwọn àmẹ́ offices Yorùbá one voice àwọn àmẹ́ offices offices gbogbo àwọn reliable organization in Yorùbá land àwọn àmẹ́ tá a máa fún wọn the fourth floor oní pẹ́ńtà tó my jọ́ fìsì. ṣùgbọ́n bíbá yìí a máa gé sí two bedroom flat méjì màmá wa let out tàmá wa fi maintain gbogbo structure yẹn all yẹn náà a máa fi rent fún àwọn tó bá fẹ́ gba hall tí a bá dẹ̀ rí ẹnì kọ̀ọ̀kan tó bá jẹ́ ọmọ Yorùbá tó fẹ́ ṣe nǹkan tá a mọ̀ pé nǹkan Yorùbá gidi ló fẹ́ ṣe àá fún ní họ́ọ̀lù yẹn kó ṣe níbẹ̀ ó mọ̀ pé ìkànnì Yorùbá dúró ló wá jù so kẹ máa wò pé we are doing it on economic reasons we are doing it on the basis of philosophy of our philosophy on the basis of our philosophy and we are doing it so that we can lay a legacy for the generation that is coming. And we are doing it so that we can cor correct certain impressions by, by certain political elements that they tag you as positive or they tag you as non-entity. Tọ́lá ẹlòmíì wa wò pé tẹ́lá dá ọ̀tọ̀ ẹ̀ máa sá lọ olóyìnbó pè ní positive. Ẹlòmíì náà wò pé torí pé OPC ò tí gba political power yìí, wọ́n máa wò pé good luck ní àbí àwọn bàbá Awólọ́wọ̀ nígbà tó parí bẹ̀rẹ̀ struggle of independence àwọn olùtọ́lás àwọn olùtọ́lá wo àwọn bàbá Awólọ́wọ̀ bíi ordinary troubleshooters bọ̀ lẹ́yìn orúkọ ta ló wá mọ̀ ní ojú mẹ́rin àgbáyé so mo bẹ̀ yín ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ tọ̀ à nígbà yẹn lásìkò púpọ̀ torí èmi náà gbàwẹ̀ tábà rándọ̀ bọ̀rọ̀ wá sí i àmọ́ máa fún yín ní tíkẹ́ẹ̀tì yẹn tẹ́gbà we want compliance within one week.